الحمد لله الذي اختار هذه الأمة لنفسه وفضل على يوم لا سيل إلا أحمده سبحانه وتعالى مشكور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله علم المبعوث رحمة للعالمين بشيرا ونظيرا صلى الله عليه وعلى آله وأصحابه وكل من سلك مسلكه إلى يوم البعث أما بعد عباد الله اتقوا الله تعالى حق الله وتمثلوا بأحكام وآداب متعلقة بيوم الجمعة قد أخبرنا في الجمعة قبل الماضية عن فضائل الجمعة ومناقبها ونعوذكم بهذه الساعة المباركة وفي هذا المقام المأمون على آداب وأحكام الجمعة ومنها ما يلي أولا فحق أن يقرأ الإنسان من الصلاة على النبي صلى الله عليه وسلم للحديث عوض بن عوض رضي الله عنه قال إن من أفضل أيامكم يوم الجمعة في غلب عالم وفي غلب وفي نفخة وفي صعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة عليكم رواه أبو داود بن ماجه وصححه شيخنا الألباني ثانيا والأكل جمعة فرد على كل شكل روح مكلف مسلم صوم ولا تجب الجمعة ولا مسافر السفر قط ولا على عبد ممنوع وامرأة ومن أدار منهم أجزأته ثالثا الاحتفال يوم الجمعة واجب وهو من هدي النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال إذا جاء دخول الجمعة فليلتزم متفق عليه رابعا التقيم وتشوق ولفظ أحسن الثياب من آيات المسلم في يوم الجمعة قال لحديث رسول الله صلى الله عليه وسلم أنه يقول من اغتسل يوم الجمعة ومثل يجيب امرأته إن كان لا ولبس من دار ثيابي ثم لم يتقبل قام الناس ولم يزل إلى الموعظة كانت كفارة لما بينهما رواه أبو داود خامسا استحب تكبير إلى صلاة الجمعة وقد ورد في هذا حديث صحيحا ثالثا والمحب أن يتكل المسلم الصلاة والذكر وقراءة القرآن حتى يخرج الإيمان ثانيا ويجب الإنفاق للخطبة والإكمال بما يقال وعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إذا قلت لصاحبك يوم kí ọkọ yẹn ní gbogbo àpáta ọba tó jẹ pé òun ni ó kó ọpẹ́ gbà ọba yìí ọba ìyẹ ọba tó jẹ pé òun ni ó ṣiṣẹ́ wa tó ó tún dábàá abẹ ní túmọ̀ tó ní abẹ́lẹ́ wọn sọ káàlẹ̀ wọn káàlẹ̀ túmọ̀ tó ní ìkọlọ́mọdé láti wọn fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ti àgbẹ̀láyé ọlọ́kọ̀ọ́gbà ní ìbáradà fún wa ọ̀rẹ́ agbára ọlọ́run náà ojú rẹ̀ ọba tí a gbọ́ pẹ́ fún ọba yìí náà ní ó gbà ìjọ yìí ó ń sáré fún ara rẹ̀ wọ́n ní ìjọ yìí fún ara rẹ̀ nítorí pé ìjọsọ́nà bá ní fẹ́ sí tòun ọlọ́run bá àlejò ọlá gbogbo wa ní ọjọ́ òní nípa máa yí sí ọjọ́ ẹ̀dá máa jẹ ọjọ́ tó lájú láàrin àwọn ọjọ́ tí oúnjẹ láyé ọba tí àwọn afi ọba pè yìí ọba tí ọba yẹ ní ọba tí èyí tọ́ sí ni bẹ́ẹ̀ mo jẹ́ ìtọ́ kẹtọ́kà pé kò sí ọba àbí ìjọ tó yẹ àti ọlọ́run ọba àtúntò ọba tí ó ti mọ̀ ọba tí ò lórogún ọba tí ọ̀gá láwùjọ ọba tí ò ní aláwùjọ. wọ́n á tẹ́lẹ̀ pé alẹ́sùn wa màṣẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àárẹ̀ ìwọ̀fẹ́lẹ̀ ẹrú ní ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ni. ẹni tó ọba àlejò ọlọ́run láàrin ìfẹ́ gbogbo àgbẹ̀ pátá alẹ́bí tó ti jẹ́ ọmọ ọba lẹ́nu àlà alẹ́bí yìí kò gbàgbọ́ kan ní bí wọ́n mọ̀ bọ́lá òkú jẹ́ fẹ́ẹ́ fún bẹ́ẹ̀ náà ló tí ọba àlá ọba àtàlẹ́kùn ìdí àtijọ́ ẹ̀kún àwọn ará ilé àwọn ọ̀lẹ́yìn rẹ̀ èyí káàdì olùtẹ̀lé ìlànà tí ọba àlá pẹ̀lú dáadáa sọ di ọjọ́ àtúndì ẹ̀yìn tó wà wọn lọ́wọ́ ìdíyẹ ọlọ́run àti wọn wà ní kọ̀kọ̀ àti gbangba ẹ̀sì gbogbo ìlànà ìyá máa bẹ̀rẹ̀ kótóbà pẹ̀lú ìdíyẹ rẹ̀ gẹ́gẹ́ bí ìjọsìn bí ọba ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ilé ẹni bẹ́ẹ̀ kò ní ìlú náà lọ́dún sí lóṣù bí ẹ̀ma ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba kò sí wà tí ó lè máa rù gẹ́gẹ́ bí ọmọ ènìyàn bí ọba ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba kò sí ọ̀rọ̀ tí ò lè sọ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tí a bá wò àlejò ọmọ máa ń ṣe àwọn ọmọ ìfẹ́ lẹ́gbẹ̀rẹ̀ òun náà ni àlejò wa ń sá àlejò tẹ̀lé àlejò wa ń sá òun náà àlejò kan tó wá tí ò sí àlejò yìí mọ́lẹ́yìn rẹ̀ tí wọ́n fẹ́ ṣe àlejò àwọn kánpẹ́ ọ̀gbọ́n ọ̀gbẹ́ra ṣùgbọ́n tí a bá wò àlàbò tí bẹ́ẹ̀ láàrin ọmọ àlejò ọgọ́rùn ọdún márùn ń àlejò wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò sílẹ̀. èyí náà jáwò wáyé kọ́lá àtẹ́ńtì akwụkwọ àwọn tó wá sí síwájú akwụkwọ wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò sílẹ̀ àti Musa fún àlejò yìí ká àwọn yóò máa mọ́lẹ́ kí wọ́n tọ́ ọdún òjúmọ́ káwọ́ tó wá dé káwọ́ wà lọ pàtàkì rẹ̀ ṣùgbọ́n bí ẹ̀sìn ẹ̀kọ́ agbọ́dọ̀ máa mọ̀ sí àwọn ẹ̀kọ́ bẹ̀ ó yẹ ká máa mọ̀ àwọn ìdájọ́ ti jẹ ó ni àwọn ti bẹ̀ ó yẹ ká máa ti ni àwọn fẹ́ẹ́ ti jẹ ó yẹ ká wà lọ́wọ́ àtó nínú àwọn ẹ̀dí ìṣẹ̀lẹ̀ ẹ̀dí wa ẹni tí ó bá ti ọjọ́ òní ọyẹ kó mọ̀ sí ọjọ́ ìjọsìn èyí fẹ́ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ máa lọ sí símọ́ àlọ́ yìí jẹ́ pé ìlọ́júmọ́ tàbí ìmúra tí wọ́n máa ń múra ṣùgbọ́n ìmúra ìjọra pẹ̀lú. Wọ́n wọ̀ bọ, wọ́n lè wà ńkọ́ oríṣiríṣi àwọn ìkọ́ lè bà múra, wọ́n tàn án fẹ́ra wọn bá ní káàdìmọ̀ ni. Ṣùgbọ́n ìjọsìn kọ́nà kò rí ẹ̀sìn ọjọ́ ìkàlẹ̀ ẹ̀ ní fún àlàkọ̀ ni wọn. Lẹ́yìn tí wọ́n máa tẹ̀lé káàkiri, lẹ́yìn tí wọ́n máa tẹ̀kàdé káàkiri, lẹ́yìn tí wọ́n máa tàríyá káàkiri tí yóò sọ ọjọ́ jímọ̀ èyí ìlà fẹ́rẹ̀ lòun wọn. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ jímọ̀ ọjọ́ kẹrin tí ẹjọ́ ìmọ̀kọ́jọ́ ọjọ́ kẹrin ọjọ́ tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ni ọmọ ìdí náà wà kọ́ pàtàkì rẹ̀ ó ti gbọdọ̀ bàbára rẹ̀ nínú àwọn kan fẹ́rẹ́ kí abẹ́kú ìrọ̀rùn àwọn tó pọ̀ lójú ọjọ́ òun ló fẹ́rẹ́ kí àtàlà tó wọ́n pọ̀ tí wọ́n máa fi fún àlẹ́ bọ̀ sọ̀rọ̀ bọ́ àwọn ọ̀rọ̀ ìwọ̀n sílẹ̀. nínú àdé ètò fún eke tí àbáwá ọ̀sùn ọ̀sùn àwà àárí àdéhùn yìí lérò ẹ̀kún náà ìdáhùn àti ìgbìmọ̀ ọjà tí àbáwá lọ́wọ́ láti ṣètò ìṣèlú rẹ̀. àmì ìsọ̀rọ̀ ọ̀rọ̀ ìfúlàní ó ní ẹ̀jọ́ tó kọ́kọ́ bá jù nínú àwọn ọjọ́ alẹ́ yìí ọlọ́jọ́ ọdún àná ọlọ́jọ́ yìí wọ́n tàbí wọ́n àjà ọjọ́ yìí ni wọ́n pè ní ẹ̀ ọlọ́run ọba àdéjọ ọlọ́fẹ́ ti ṣe gbogbo òjò ọ̀nà pátá ọlọ́jọ́ ọdún àná ẹ̀ lóde ọlọ́jọ́ ọdún ọjọ́ ọ̀gá sí ìlú tí gbogbo òjò ti gbẹ ní olùwà àdéjọ ọdún ọba tí wọ́n lé jẹ́rìí lọ sọ̀rọ̀ àti ẹbí bàbá àfihàn bẹ́ẹ̀ máa ti dùn níjọ́ mẹ́ ẹjọ́ pọ̀ dáadáa orí bàbá àfihàn bẹ́ẹ̀ máa ti dùn ní màrún lọ́sùn àìsíà gbogbo ẹ̀ mú ìdúrà lọ́dún báyìí yóò tó lọ́dún dẹ́kun rẹ̀ tó jẹ́ èwo ni àgbàlájú bí àlejò tó lè wá bí à ń kóra ẹni wọ à ń fi dídùn sóhun ní àgbàlájú là rárá o. ẹni sáré bí nípa ọ̀sẹ̀ àgbà nígbà tó wọn bá ń sọ nípa àìpé kí nǹkan bá ọ̀rọ̀ là ìkẹta ìṣòro ní àgbàlẹ́ yìí. ẹgbẹ́ tó wọ́n lọ àwọn mọ̀láìkà o níbi àwọn máa ń tẹ̀ sọ́lá fún àlẹ́bí ọlọ́wọ́ ló sọ ọlọ́run bá dẹ́gbà mọ̀kánlá sọ̀rọ̀ wà wà lójú náà wọ́n ti dàbí lẹ́bí ọlọ́run tó máa wà lè ká máa sàlámù mọ́ ó sì ká máa lọ́rọ̀ sàlámù mọ́ ṣùgbọ́n àti bàbá àti máa sọ̀rọ̀ sàlámù mọ́ ọlọ́run tó máa lọ́rọ̀ sàlámù mọ́ wà lọ́ọ́ bá ó fi sàlámù alẹ́ kẹyà ọ̀ṣun wọn. kí ló sọ̀rọ̀ ló ti yàrá ọlọ́run wọn ní àwọn sàlámù mọ́ báwo láti ṣe àníwọ̀ àpọ̀ nípa láti ìwà ìdíyà kí àwọn ọ̀rọ̀ òṣèlú tó ń bí àtẹwọ́ wà lọ́wọ́ ọba àlejò ọlá tó ń fẹ́ látọ̀dọ̀ wa. ó ti dá ọba àti wa pé òṣìṣẹ́ burú bá gbọ́dọ̀ wà láwọn fẹ́rẹ́ mahamadu wà á dẹ̀ láàrin mahamadu wọ̀ fẹ́mi. àgbàlagbì òun pàlú kúrò bá kàkọ́ máa dé lóòjọ́ tí wọ́n. ti bá ìjọba àkókò káwá sí lóòjọ́ tí wọ́n ó lọ sí kí ẹ̀ gbọ́dọ̀ sí àìsí gbọ́dọ̀ kẹ́kẹ́ káwé nínú àwọn tí wọ́n nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá. nínú tí wọ́n ní pé àgbàlá tó máa ń yẹn ká máa tẹ̀lé òun kàlù tó yẹn lọ́ máa ṣe jẹ. yálà nígbà wa ti dùn tàbá ti ayé lóòótọ́ tí wọ́n kàkàlà ti wọ́n kọ́ títí òṣèlú òṣèlú náà yóò fi wọ̀ ẹ̀rẹ́ inú nǹkan mi ni pé ìrún tí wọ́n agbọ́dọ̀ fún ọ̀rọ̀ yẹn fẹ́ẹ́ olùkọ́ tẹ̀lé pàṣẹ ní pé yàtí ìyọ̀lẹ̀ ní àlọ́nù ìgbà náà di àlùfọ́lẹ́ àti ìyàwó ìdúmọ̀ wọ́n ti ká òkè àgbègbè rà. Bí ẹ bá ti gbọ́ tí wọ́n pèpè tí wọ́n pè lóòjọ́ ọdún náà ẹ bá àwọn ìbílẹ̀. Wọ́n ti ká òkè àmì. Àlámúlò ṣe bí ìwòjò. Amúlò sì ní ìwò tó lè pé iṣẹ́ tí àṣẹ máa ń di pé tètè ẹ̀ lọ sí. Àti báyìí ṣe ló pé ó ti kó ọlọ́run ẹ̀yẹ ó ti nira bẹ́rẹ̀. Ìpìlẹ̀ nínú àlámúlò pé ọ̀ràn ayẹ̀ ni ẹ̀lọ́ọ̀gbìn kọ́lọ́ nínú ìwà jẹ́ pé lílọ túmọ̀ èyí tó bá wù yìí ẹni tó kù tó bá wù yìí rárá o. a ní pọ́ọ̀tù rẹ̀ sí ọgọ́dọ̀ lọ ṣùgbọ́n tí ọ̀rẹ́ ti lọ yẹ̀sẹ̀ kíkọ̀ ẹ̀kọ́ ó ti lẹ́dọ̀ bí ọ̀rọ̀ ẹni tó bá kọ̀ láti lọ sí túmọ̀ ó ti lẹ́dọ̀ bí ìjà ọlọ́run ọba àti ìjà ọlá àfi tó bá tún wá tọ́lọ̀ bá ti tàbí àlejò ẹ̀rọ ayé èmi túmọ̀ ọ̀rọ̀ yẹn ló ti gbẹ

tó bá bàdá àti júmọ̀ kò àwọn ẹ̀sìn òun ló Ṣùgbọ́n bá wá tó wà bá júmọ̀ nígbà tí ìrùn tí màá wá ti ohun tó jẹ lẹ́sẹ̀ lẹ́sà tó àwọn ìrìn àjò kò ní jẹ lẹ́sẹ̀ bákan rẹ̀ bí ẹrú ìtumọ̀ ìjọ ọ̀rẹ́ fún obìnrin kò ní jẹ ọ̀rẹ́ fún ṣùgbọ́n àbá nígbà wọn ká sọ̀rọ̀ tí wọ́n bá lọ sí júmọ̀ kò lọ́lọ́ láti mọ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ọ̀gbádùn kọjá bí àárẹ̀ rẹ̀ ó mọ́lẹ̀ láti lọ́ọ́ lọ sí júmọ̀ ìwé ẹni bẹ́ẹ̀ kọ́ tí mo ọ̀rẹ́ fún àwọn àtọwà bọ ẹ láàrẹ nílẹ náà ẹ wọlé ẹtì tọ́jú aláàrẹ yóò ti ẹ lèmi lèmi tọ́jú aláàrẹ tàbí kí ẹ ti ẹ bọ ẹni tí pọ̀ ká kú yóò ti ẹ tó wà rárá ẹni tó wá tó rì lẹ́sìn ọ̀dọ̀ báwọ̀ rẹ̀ lẹ́sìn tó wù náà yóò máa wà pẹ̀lú rẹ̀ láti nígbà tí àlùkò tẹsán àmì àbẹlà nígbà tí ìpàdé ìjọba tẹ́lẹ̀ ní òòlù débi tí àtijáde ti ọgbà wọn ìlú irú gbàdúgbọ tí wọn ò ní jẹ ọ̀rìn fún àwọn tó bẹ ní agbègbè ilẹ̀ bàbá ẹ̀kọ́ ọyá bí omi nínú kan ó ń tẹ́lẹ̀ irú àwọn tó bẹ nínú bì nígbà tó lẹ pé wọn kú títí tó kọ kálẹ̀ tó fi wá rìnlẹ̀ tó fi sẹkẹ tí wọn nínú ìlú yẹn ilé ẹ̀kọ́ èyí ń bẹ fún ẹni tí lọ sí júmọ́ òun ẹni tó wọ ìjúmọ́ yàtọ̀ síbẹ̀ kẹ̀kẹ́ àtọ́ rẹ̀ gbogbo wọn ní islam bákan náà àti máa wẹ̀ yálà ìwé sẹ́lẹ̀bà lè lẹ́gbẹ́ wẹ̀ ni ìwé júmọ́ lè lẹ́gbẹ́ wẹ̀ ni ìwé àìsàn ni bákan náà ní gbogbo wẹ̀ ìtú yàtọ̀ nínú wẹ̀ òun náà ní àbíyẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀gbìn àbíyẹ̀ ní àìsàn yana niyyar duk jalala yana niyyar duwa ìrọ̀lá fẹ́ ló gbélé ìwà àgbẹ̀ mi. inú Islam ó wò ní ìfọ̀ ìfọ̀ ọ̀rẹ́ àníyẹ káàkiri. ìdí jẹ́ àníyẹ lọ́kùnrin mi. bí bàbá ẹni bàbá bẹ́ẹ̀ jẹun kó kò káàkiri àyẹ̀wò ẹni bàbá bẹ́ẹ̀ jẹun. bẹ́ẹ̀ lẹ́yìn ìwé náà sí bẹ́ẹ̀ ní kákìrù náà ṣe rí àníyẹ rẹ nínú ọ̀sán wa. àtàlọ́kùnrin dáadáa rẹ̀ nínú ẹ̀sìn àbùkátà rẹ̀. Ògùn ní kí ọ̀pọ̀lọpọ̀ ìlú ní ẹ kí n lẹ́yìn wọn pàdé àwọn ọ̀pẹ̀lú wọn kí n wọ́n lọ sí àlọ́ ọ̀jọ̀ àwọn ọmọ wọn tó ń bọ̀ wọ́n máa ń dàbí ẹ̀ wọ́n là ń parú orí ọkọ̀ nípa ìṣòro ọ̀yẹ̀ tó ń lọ sí wọn kọ́ dáadáa tó ń mọ̀ ọ̀mọ̀ nípa ìdíwọ̀ wọn. Ìdí wọn ti yẹ ìsara ìlú láti ẹni pé nígbà tí a bá ní aníkàwé òṣùwọ̀n àmì ìsọ̀lọ́ ọ̀sẹ̀ wọ́n ní àyúrò rẹ̀ tí wọ́n wá sí wàdà àkúndé mọ̀tálì ọlọ́run ìyẹnẹsẹ̀ ìgbẹ́lọ́ àti bàtàkà ọ̀rọ̀ ìyẹnẹsẹ̀ ni. ẹ̀wọ̀n ìwé tí mà ní nígbà tí ìbájẹ́ ìgbọ́lẹ̀ lọ sí ìfẹ́ ó láǹfààní àti ìwé àkókò jáde lé tó bá ti mú tóun bá ti jáde lọ òun ò ní ọjọ́ òun bá ti padà fún òun ẹ̀dọ̀ wà lọ́wọ́ ẹ̀ irú ẹ̀mí yìí owó ẹ̀ láàárọ̀ ó ti jáde lé nígbà tó wáyé kó ti wẹ̀ papọ̀ pẹ̀lú kó ti má túmọ̀ ìwé ìgbàládà rẹ̀ yẹn nígbà tó wá jáde lọ́gbà yẹn láti tó lọ yóò máa dà ní túmọ̀ ìyókà tó jẹ́ pé lẹ́yìn àwọn àwọn àwọn ọmọ àtọ́ nígbà tí kàlífà owó òbí ẹ̀ kàlífà á sì mọ̀ kí àlífà kọ́ tẹ́lẹ̀ yẹn ní òkúmọ̀ lọ́wọ́ òun ni àlífà á pè òkúmọ̀ wa pẹ́ ní wa kò pẹ́ kúmọ̀ òun wà ní nígbà tí lọ́lẹ̀ ọwọ́ ní òkúmọ̀ tó kálẹ̀ ọwọ́ akọ̀ òun dúró nígbà tí tó ti mọ pàtàkì ẹ̀ báyìí nìkan ṣùgbọ́n àwọn àwọn àwọn ìgbéra wọn lọ dàgbà lọ́sẹ̀ yìí títí tí ni wọ́n ti àpẹ́ ilé ní ìlú àbálẹ̀ àti ìwé mọ́ àgbàlá ni wọ́n ti ti sáré wá tí wọ́n lọ òkú bẹ́ẹ̀ òtún wá nínú ọ̀rọ̀ wẹ̀ láti ní ìsọ̀bá ìsọ̀bá yìí lórí ọ̀rọ̀ wẹ̀ ẹ̀wọ̀n ìjọba yìí kò ká fi lè mọ̀ pé àwọn ọ̀gá yẹn kò fi gbogbo wọn pàtàkì yàtọ̀ sí ká pọ̀ ọ̀gá àtẹ̀lẹ̀ mẹ́jọ agbọ́dọ̀ mọ̀ pé ìwẹ̀ júmọ̀ wọ́n á ti lu alẹ́ àti òmìnir pẹ̀lú àgbàlagbà pátápátá lórí ìjọsímọ̀. Bákan náà ti pé inú ẹ̀kọ́ oníkẹ́ni díwọ̀ àti túmọ̀ adókòtò ìjẹun ológun. Ó sì lò ní. Àlejò sọ̀rọ̀ wọ́n àwọn ìṣẹ́lá. Ó ń ka àwọn ọmọ ìlú tó wà pàtó wa àwọn àdámọ́. Ó jẹ́ kí àwọn àlẹ́bí ìpìlẹ̀ wọ́n máa ṣe àwọn ẹni rẹ̀ ṣáájú wọ́n máa ṣe nígbà wọn fẹ́ ìkó wa kí ló máa wọlé. Ṣé ìrìnbó ọ̀sẹ̀ nu? Oríṣi àlẹ́bí ni bí máa wọ́n ọlọ́run máa ń ní ìrètí púpọ̀ nínú kékeré ní kíkó wa nínú ìfẹ́ta àdúgbò wa jímọ̀ bá ń kó wa jímọ̀ òun náà nìkan tó ń gbé ẹni wa òun náà nìkan tó ń gbé olóhùn tó lóhùn yìí tọkùnrin ni o torí pé láwùjọ yìí àtòjìṣẹ́ ti gbẹ́lẹ̀ ni pé àwọn obìnrin ti máa ń lọ sí olóhùn jáde àwọn ọkùnrin ṣẹ̀dá àtẹ̀lé wọn lò ní àwọn òní obìnrin ṣẹ̀dá àtẹ̀lé wọn lò olóhùn

bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti bá lọ sí ẹni tí bá lọ sí wọn lọ́kùnrin àtẹ̀kọ̀sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni obìnrin kọ́lẹ̀ mi lò fún olóògùn rẹ̀ fẹ́ jáde kọ́lọ̀ ti fi gbogbo. ìyẹn ló fà á sí lọ́kà àbúrò rẹ̀ pàrọ̀ lọ àná àbúrò rẹ̀ lọ ọ wá padà á tẹ̀lé náà. àwọn ènìyàn wá ń fẹ́ tó tó kí wọ́n fi yá padà sílé kọ́ ọ̀dọ̀ kó owó ẹni wọ̀nyí. Orí tí wọ́n tọ́ka ẹni sọ̀rọ̀ àgbọ̀ pé kófìrí tó ní jáde tó ń wá ń ra rẹ̀ báyìí àpẹẹrẹ wọ́n yà zà níyà wọ́n yà zà níyà wọ́n yà zà níyà. Alákìlò mi ló ń tọ̀ wọ́n alákìlò mi ló ń tọ̀ alákìlò mi ló ń tọ̀. Orí kékeré ló ń tọ́ka àwọn èèyàn wò. Ṣèlú ọ̀gá dídí tó

orí pé kí ni ó bá ti rí ọkọ̀ ojú rò ìyẹn ló fa gbogbo nǹkan tíṣẹ̀lẹ̀ àdékèlè tíṣẹ̀lẹ̀ àti wa bákan náà pé nínú ẹ̀kọ́ lóòótọ́ tí mo rí pé kí ni wọn aṣáájú ti láàrin ìjọ dáná aṣọ rẹ̀ nínú náà nígbà Muhammadu ìyẹn tó wọ́n àwọn ìfẹ́lá yé ń sẹ́ni káàtọ̀ lọ́pọ̀ òkú ìfẹ́ káàtọ̀ lọ́pọ̀ èyí tó ń da jùmọ̀ ẹ̀ ó ń ṣe lọ́jọ́ ilé ẹ̀rọ àdékèlè ilé ẹ̀rọ àwọn jùmọ̀ àkọọ́lẹ̀ yìí ní àdékèlè yóò dùn pé aṣọ yìí jímọ̀ ni máa ń wọ ọkùnrin torí kòun lọ gba àdúrà àwọn àgbọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ìwé pé lóòótọ́ jímọ̀ agbọ́dọ̀ wí pé ìjáde wa ọjọ́ ìjáde òòjúwe ẹ̀dá ní ìwọ̀n lọ́wọ́ wà lẹ́sẹ̀lá ó lẹ́yìn yóò tó bá jáde láyé tọ́wọ́ rẹ̀ jímọ̀ tó ti lò wọ́n lóorùn tó bá ní bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ wá tó bá wọn tó ta máa bọ̀ rẹ̀ ó máa dé lọ́sàájú wọ́n máa ta àwọn èèyàn lọ́rùn mọ́lẹ̀ lọ àní ìwọ̀n lọ́wọ́ wà lẹ́sẹ̀lá ó nígbà tí ọ̀sẹ̀ àwọn èèyàn lọ́rùn ó tún wá ń tẹ́tí tọ́wọ́ àti yóò sì jẹ́ ní jẹ́ pé nínú ìlú mẹ́rin wọ́n jẹ fún àlọ́wọ́ ó ní yóò máa jẹ́ kàkárọ̀ ipa ìbẹ̀rẹ̀ láàrin túmọ̀ túmọ̀ ní. àdìsí náà ọ̀dà ó ti gbà wá bákan pé nínú ẹ̀kọ́ lè lọ símọ̀ òun kì í sì lọ sí túmọ̀ àríkà tó sọ lórí ilé nípa pé àdìsí lára ọ̀tọ̀ ọkọ̀ lọ túmọ̀ ní sáà àkọ́kọ́ ọ̀dà ẹ̀rẹ́

ó ti sì mọ́ gbàgbé wá sí orí nígbà ó ní ìṣe ní àwọn ọmọ àwọn ọmọ láìka ní ọkàn bẹ̀rẹ̀ ọ̀pọ̀ pé ó ti ṣe ní àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ àgbọ̀ kútu bá ní òbí kọ́ ọmọ gbà ní ẹ wá wà ìròyìn ọjọ́ ìlọjúmọ́ ọlọ́run kára tó kọ lọ́wọ́ àti náà ti kọ lọ́júmọ́ àná níkẹ́ lọ rẹ̀ tó kí ọmọ ní máa ń jẹ́ gbogbo bàbá bá yọ ọkọ̀ ìjùmọ̀ nínú ẹ̀kọ́ òun ti ká jẹ́ kí àtàlátì wà tó pọ̀ lẹ́yìn àwọn táwọn àyìn pọ̀ kó tó di pé ìmáàmù òbí ká máa fi àtàlù káàkiri máa ṣàtọ̀ àn kí kí mọ̀mọ́ ìdàlù kò sí ilé ẹ̀ka àti ilé ìbáyìí là máa ń yẹ lóòótọ́ ojúmọ́ kí mọ̀mọ́ olóore ó máa tọrọ fún yẹn méjì ni mẹ́rin ni mẹ́fà ni mẹ́jọ ni bẹ́ẹ̀ ni àwọn àti orí àwọn àtàlù ìfọláṣẹ́ àtàlù tó náà gbogbo ẹ̀ aláǹfààní àti máa ṣe títí tí mo mú fi jáde. Ìgbà tí mo bá ti dé ìgbà yẹn wá sọ gbogbo ọmọ ẹ̀rọ àwọn wa ti dọ̀kọ̀ tó bá ẹ̀ wá rí. Nígbà tí a wá ní ìmáàmù jáde, wọ́n jẹ́ tó ní gbọ́ sí ẹ̀ láti bá ọ̀rẹ́ yẹn ká máa ti dọ̀kọ̀ tó bá. À ń ka bẹ̀sùn bá ń gbà yẹn kì í mọ́. À ń ka kọ̀ ń gbà yẹn kì í mọ́. Èyí tó kù ká máa ṣe ká máa ṣe kí ni máa ṣe dọ̀kọ̀ tó bá. Nígbà tí ó túbà bá ti bẹ̀rẹ̀ kódà ní apá bí kúkú àwọn ti bẹ̀rẹ̀ kéèyàn ó tó dé kí n máa fi mẹ́ríkà mẹ́ríkà rẹ̀ gbọdọ̀ dákú. àdébí ni wọ́n ní ẹ̀sẹ̀ wọ̀ sí ìmọ̀ ó ti lẹ́sà ní ìpínlẹ̀ tó. olùdẹ bá dé tó wá ní bá kú tó wà lọ ó ní ẹ̀sẹ̀ láká rẹ̀ lójú ṣùgbọ́n ẹ̀sẹ̀ nínú ìwé ẹni tí ìjọba dé nígbà tí wọ́n lọ kú àlọ́ lójú tó ní kí ìròyìn bẹ́ẹ̀ wò ní ti ìfọyà dé ìrora àná. Ìrora ṣe máa ń ṣe ó tí bá tó kọ̀ ọ̀rẹ́ wá dé èyí lẹ́gbàá lákà ní ṣùgbọ́n ẹgbẹ́ Tò nílé yọ̀ yọ̀ wá sí díẹ̀ nígbà yẹn. Bákan náà pé ẹni tí ń sọ̀rọ̀ nígbà tí wọ́n rò pé ó fà lọ́wọ́ àníbi ìwé ilé ẹ̀kọ́ ó ti sọ fún sọ̀rọ̀ ó ní sọ́wọ́n fẹ́ tí ọmọ ìyá rẹ̀ ti ń sọ̀rọ̀ pé dákẹ́ ọmọ gbọ́dọ̀ nàkọ́ Àbúrò ọ̀rọ̀ mi wọ́n lè títí wọn bá bá gbé yẹn lára rẹ kó balẹ̀ kú rẹ òní ìgbà wọn dákàá dọ́kọ̀ fún ọmọ ìyá rẹ fún sọ̀rọ̀ dákẹ́ ìṣàárọ̀ là á máa ń fún yẹn ìfọ́ka là á máa ń fún yẹn bí dákẹ́ tí wọ́n bá dọ̀ fún balọ̀ àwọn òní sọ̀rọ̀ ìfọ́ka là yóò mọ̀ báyìí kó sinmi fún wọn dákẹ́ bákan rẹ pé yóò yàn ọdún ìjọjúmọ́ òun ní kí ìyọ̀ kakọ́ tó káàdì tó wà

torí tó tó ti ń bẹ̀rẹ̀ lọ sẹ̀rí àná ni. ẹ̀sùn ọ̀dọ̀ wa níbi ìsara ní yá pàdé lálẹ́ ẹ̀dúnmá tó máa ń lọ lálẹ́ àná kò ní bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nígbà ìfọ̀ àti àlọ́jù bá wà láàrin káàdì ni tọ́lọ̀ ń tàn wọlé wa. ààrẹ wa lò lóòótọ́ sí wa inú ìlànà ló pé ọ̀sẹ̀ tọ́ kéèyàn kò wù tíráàbù nígbà táàbù ní àdìgbò. bí ìhà tí wọ́n bá bá yàn olùkọ́ tó wá sí láti máa tó lẹ́nu àbòwò lọ àwọn àfààní lè lọ olókùn jẹ́ òwò jẹ́ mùsùlùmí bákan ní pé òjò ọdúnmọ̀ akọ kéèyàn máa da ìgbà wọn èmi ò sí wọn náà yóò jọ ọdúnmọ̀ fi ọlọ́ládé náà lóòjọ́ ọdúnmọ̀ bọ́dúnmọ̀ rẹ̀ orú rẹ̀ àyíká ìyẹn náà dínà bí ìbáṣẹ̀ tí mo fẹ́ ká pátá ìdí tí má ti lóhùn tí wọ́n á òṣèlú. alẹ́ mi sọ̀rọ̀ wọ́n àwọn àlọ́ قلنا تقصدوا ليلة الجمعة للقيام في بيت المنام اللي إذا تعطوها ثلاثة أو فوق الكلام عاد ينام لا إيه تقول لا تعطوها ثلاثة ثلاثة ما تقعوا àyàfi àwẹ̀ tọ́wọ́ sọ́tẹ̀ máa ń gbà tí wọ́n yẹ tọ́wọ́ sọ́tẹ̀ máa ń gbà láti túwe ọ̀dọ́ àràbá ọwọ́ àtẹ̀lé ilé ọjọ́ ọdúnmá. Nígbà tí tàbí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tá bá fẹ́ bá ìlú òtọ́ yóò lè máa gbà wẹ̀ lánàá àwọn àgbà lónìí. tàbí àgbà lónìí àgbàlá tó ká fún ọjọ́ tí lè fẹ́ lábá mi gbà wẹ̀ alẹ́ ti bẹ̀ sọ̀rọ̀ síbẹ̀. èyí ló fà tó fẹ́ ọ̀fẹ́ náà wọ́n ti bàtà mọ̀ lẹ́sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ síra. ó ń gbà lóòótọ́ ní wọ́n ti ti fi wọ́n bàrà tó wà fún túmọ̀ ní pé nígbà tí a bá tó túmọ̀ àná aláǹfààní láti lẹ́gbẹ́ àràkà méjì tàbí àràkà mẹ́rin àbẹ́rẹ́ sọ̀rọ̀ lọ́kọ̀ rẹ̀ síra tó máa tó nǹkan ìmọ̀ àràkà méjì ṣùgbọ́n fún akọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ó tẹ̀kọ́ ká pé kí o kà ní àràkà mẹ́rin ṣùgbọ́n kọ̀ fẹ́fọ́n jẹ́ ká bá sábà náà òun láà tẹ̀lé rárá nígbà tí a bá sábà náà inú bá sọ̀rọ̀ inú bá jáde lẹ́nu pé àlàbọ̀ wà láàrin túmọ̀ àtàkùn àti nẹ́ẹ̀fìlà sí abẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ alásọ̀rọ̀ àti Muhammad sallallahu alaihi wa sallam. bákan náà pé lóòótọ́ túmọ̀ èèyàn bíbélì túmọ̀ àpò làánà pè wọn. torí pé nínú àwọn kan tí dábàá bá rẹ̀ láwùjọ ni àánú ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àbá dùmúrù dáná ọ̀pọ̀lọpọ̀ àbá àgbà pé báyà ti máa ń pè wọn dúró wọn ní kẹlẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn àpèjì ẹ̀sìn àsìkò tá a máa ń fi òun wó ìgbé lórí ti tó wẹ̀. Akọ́bìnrin ìjẹ̀ ìjọba ìṣàn nígbà tó wọn bá yà sáré. Ìgbà ìgbé láti bá wọ̀ ìdí àgbọ̀n mẹ́lọ̀ ọdún. Ẹ àtọ́kùn bẹ̀rẹ̀ méjìlá mẹ́tàlá. Wọ́n lásìkò yìí náà ni ìwọ̀n àti ojú màálà ẹ̀sọ́ mi ni wọ́n kó fún ó pè. Ṣùgbọ́n àwọn èdè yìí wá ó fi rẹ̀ pé àbíbi ti kírun nígbà àgbà wá àlè kọ́kọ́ bẹ̀rẹ̀ fóònù tó kọ́ yàtà ó fi òun túmọ̀ ó wá ní ìlú ni mo kí òun nígbà tí òun yẹ kàrí gẹ́gẹ́ tí wọ́n mọ̀ tó òun ti yàtàrí àbí wọ́n mọ̀ sí yàtàrí adẹ́sọ́ ti pẹ̀lú fúwájú ó ti kí yóò wọ́n mọ̀ tó yẹ kàrí. èyí ló mú ọ̀pọ̀ àwọn àfáà mi lọ́pẹ́ adẹ́kùn tẹ̀sọ̀ ká pè ó wọ́n mọ̀ tó yẹ kàrí láti ojú ẹ̀yà ká pè ó túmọ̀ ẹ̀yà bí aago méjìlá tó kò fi gbogbo lórí bẹ́ẹ̀. ṣùgbọ́n ká jẹ́ kí ìwọ̀n àsìkò tó a lè bẹ̀rẹ̀ kútúbà kó lórí tó wọn lẹ́tà yìí ẹ̀mí náà bá tó wọn ní aago méjìlá a bẹ̀rẹ̀ kútúbà. torí pé ìwúta ń sọ yẹn ìwúta kọ̀ lọ́dọ̀ wa ìwúta ti dá a pè lónìí kò tún lé àti àwọn kan náà sọ̀rọ̀ wọ́n àwọn àlejò náà. ìwújú máa ẹyọ kan náà ń lọ nígbà yà lẹ́yọ sọ̀rọ̀ wọ́n àlejò náà. ìmọ̀ràn bá dé sáré máa ń gorí nígbà yìí wọ́n máa ń sáré bá sára náà ló máa ń tẹ̀ òkú tẹ́lẹ̀ tó yẹ nígbà yà lẹ́yìn títà lórí bí àwọn mùsùlùmí ti wá pọ̀ túmọ̀ ọ̀bẹ káwọn mọ́ ìgbà yẹn lórí bí àwọn osman àlífẹ́ ilé ìjọba kó ṣe lẹ́yìn àdébà màkàmà ìrọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́sílẹ̀ òun lọ́wọ́ ẹni tó lù sí fún ọwọ́ ń pè yẹn wọ́n wá lọ pé ní ọjà sàrà wọ́n lọ pé láàrin ìjà láti bá òun lè mọ̀ pé àti òun ti súnmọ́ kó lè máa pèsè ara ọdún èrò lórí ìgbésìn ìyẹn jẹ wáyìn tó láti máa jẹ àti ọ̀jẹ ọ̀rọ̀kọ̀rọ̀ àwọn àbá àwọn afáàlú gbà tẹ̀lé irú mọ́n nínú àwọn àdínlọ́ kádébí náà alẹ́ tó kù wọ́n tún mẹ́tì lọ́kọ̀lá báyọ̀ pé ìlànà ní àtàwọn ìlànà táwọn àròlé èmi bá dárẹ̀ ẹsẹ̀ mi pé òkúrò táwà nínú wọn. ṣùgbọ́n àwọn afáàlú onímọ̀ jẹ̀mú o lọ́tún tẹ̀lé àlẹ́ àdínlọ́ kan nínú àwọn òkùnlàbá àwọn ọ̀rẹ́ àwọn ọ̀dọ́ àbàbẹ́ ni wò ní bí yóò wọn ọ̀gbà ọ̀rọ̀ lẹ́gbẹ́. a sì lọ jẹ lẹ́yìn òkú náà ìjọba rẹ̀ tó lò fún wà lórí lò yìí pè wá àwọn àgbè yìí pè. bẹ́ẹ̀ sì ni abẹ́rẹ́ ń wọ̀ ó ní abẹ́rẹ́ awọ́ ìgbìyà ìrù pípé àkọ́kọ́ yẹn àdáda rẹ̀. àbẹ́rẹ́ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ ìjọba tẹ̀tẹ̀ fúnlẹ̀ náà àfa àkójọ ní ẹ̀ kẹ̀kẹ́ bá ṣẹlẹ̀ láwùjọ ó ti ṣẹ̀dá fún Usman yẹn ó ti ẹ̀jọ́ ọrụ àwọn àwùjọ rẹ̀ náà. ṣùgbọ́n ọrụ tí ìyẹn náà bá kúrò ọrụ àjẹgbẹ́ kò kò ní pé kí wọ́n máa lọ́kùnrin àwọn ọkọ yẹn ẹ kí wọ́n ọkọ yẹn kékeré kí wọ́n bá dúró nílé wọ́n lọ àárín ìjà ni wọ́n lọ pé pípa òun ti gbọ́ pé àtò òun ṣe bí o o ti fún wọn tí ìjọba òun ẹ̀ ní ìwà tí mo lọ wọ́n ní ìlú ìgbà kájà wọn kọ́ tẹ̀tọ́ kò ní jẹ́ pé ìrùn bá sọ̀rọ̀ ẹ̀ mọ́ra wọn àtùmọ̀ àwọn ọ̀dọ́ àtòjú èlé àtùmọ̀ àyẹ̀tẹ̀ mú kéjì òun bí fi tí mi ń ta àti mi lọ àtẹ̀bà àbùkátà rẹ̀. onye bá ti kẹ́ àti pẹ́lẹ́ láti lù sí àwọn ìyẹn lè ti ara wọn ìwọ àkọ́kọ́ láti bá àti ara wọn ó ṣe wọn àti bọ́kà tẹ̀ síra wọn alèké láago mẹ́rin alèké láago mẹ́rin àbọ̀ agbọ́n lọ́ọ̀lù láti jẹ́ pé káwọn máa múra alẹ́gbẹ́ gbogbo bá tẹ̀sí sàkájú àtúrẹ́kù wọn òun náà ní pé tí bùkátà bá pèsè ètò ìwọn àkọ́kọ́ tá à ń pè yẹn tó àwọn àbáyé kò fi tó gbòòrò wọ́n tí bùkátà ọ̀bá pèsè ètò àbùkátà rẹ̀ ẹ̀yọ̀ kẹta bùkátà rẹ̀ ní ìṣẹ̀wọ́ tá a pè sí mọ́mọ́ òbẹ̀rẹ̀ òṣùpá ẹ̀ wá rẹ̀ tó nílò ìtọ́jú náà tó bá báyìí mọ́ àmì ní òkú ọba rákà mi tó bá yẹ kí rákà wọ́n báyìí mọ́ àmì òkú ìwọ́dọ̀ sára mi tó bá yẹ kí rákà ilé ìdìbò tí wọ́n bá ti sára lọ yóò dìde yóò rákà wá tó bá wá ti jẹ́ pé ní tó ti bá ìmọ̀ràn ó fẹ́rẹ́ sí ọwọ́ àdínkù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta máa wá ń tìjú tàbí pàtó wọn tètè ní àwọn ọlọ́ọ̀lì wọn àbídà tí a lè wúwo dé yóò dára pọ̀ mọ́ ìmọ̀ràn ṣùgbọ́n àbá dáka mẹ́rin yóò kù rákà mẹ́rin ìní ẹ̀ yóò kù ilé ìní pátákótó àwọn kábà káwọn bá ti gbìyànjú pé àárín àpá láàrin wọn lórí wọn dára yìí ó túmọ̀ sí pé ẹni tí ọ̀fẹ́ ti bá rákà tẹ́lẹ̀ òjò ọdún wọn rákà mẹ́rin ó ti kí sí kí èèyàn máa pàrọ̀ ojú wọn kọ́ máa lọ pé àti pé ní kí èèyàn máa da rẹ̀ lórí ba nígbà tó lọ bí owó àti níwájú yìí kó máa da rẹ̀ lórí ba kàkà ẹni tó lé lóko wájú yóò dé láti pè mí kò ní tẹ́tẹ́ yóò máa da rẹ̀ wọlé ṣèlú ọmọ bá kọ́ alẹ́kìnrin ẹ̀ka ti ṣe bẹ́ẹ̀ alẹ́kìnrin ẹ̀sì ọkọlẹ̀ abẹ́ yóò kọ́ ẹni wọlé yẹn tó kó sára wò ní ṣèlú akọ fún wa láti kó sára wò ní bákan ní pé àti ẹni lọ́jọ́ tí wọ́n ká ọ̀sẹ̀ tó ń tú ọ̀nà bákan náà ni pé lẹ́yìn wọn àti kò sẹ́ni yóò yọ ọtún wa àlejò yẹn súnmọ́ ìmọ̀ bẹ́ẹ̀ bá ti ń gbé lẹ́yìn pé tí àwọn tó bá ní bá ń súnmọ́ ìmọ̀ yóò fún ẹni tó bá ní láǹfà láti tó kò sẹ́yìn kò ní ẹ̀sẹ̀ máa wọ̀ kàkàkà pé àlejò ní ìwájú bákan náà òun ni pé kí èèyàn máa bá nǹkan mí lọ láti ojú bá ó jẹ́ àwọn àti èyí àwọn ènìyàn tàbí nígbà tí wọ́n bá jókòó káwá pé ó ló lè wúlò ẹ̀ kejì ẹ̀já kan lè nẹ́ẹ̀sìlá kì í fara rẹ o ẹni tó bá sí ìgbà tó tó fi o nígbà ìdìbò nẹ́ẹ̀sìlá ẹ̀ nínú àwọn kan náà yẹn níbi ìjọ tó tó tó tó wọn wọn kà fẹ́ wọn kárẹ̀ sí ó dàbí ń tẹ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù ìmáàmù míì tó o jọ sí wọn báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn máa ń lo abẹ́ sí ìwúrọ̀ wọn kọ́ àwọn ìmúra náà bí àwọn ìmúra rárá ó lúkọ̀ pé yóò jọ ọdún mọ́ ẹ̀sẹ̀ lórí ìmúra jùmọ̀ o torí bí àlẹ́ mi pọ̀ tó wáyé ni àbí ìjọba ló ti bẹ́ẹ̀ lò wọ́n lẹ̀ yọ ọkùnrin èyí tó àti bẹ́ẹ̀ ló kú ni. láwọn àti ìjọba ẹ̀sẹ̀ múlẹ̀ dáadáa tó ọkùnrin yóò kú lòpọ̀ rẹ̀ lẹ̀ ọ̀pọ̀ ni ó kéré ni yóò fi lẹ̀ bẹ́ẹ̀ ni àti àti ẹ̀yà ka àwọn kèlè ní ilé ìjọ àwọn kèlè. inú àti ìtùmí ọlọ́run kèlè ní àwọn yẹ̀wù ní ọlọ́run bá ti pọ̀ tù mo bá ọlẹ́jọ́ ọ̀gbìn yìí èèmọ̀ bẹ́ẹ̀ ló kọ́ pèsè ní ìlẹ́ ìkẹ́kọ̀ọ́ ọdún ní ọ̀há yìí ọdún orí tó ń lò yẹn ló padà yìí ẹni tó wá kúrò bọ́ọ̀lù tó pọ̀ oníwọ̀n ìdè kú òkú kéèyàn ìdè kú fún òsì fún òsì ọdún mọ̀lẹ́ lọ ọdún ju bẹ́ẹ̀ lọ ọdún kẹrin wọn àti ìdè òsì fún ọjọ́ tó lò láyé tí wọ́n á rí báyìí ẹlòmíì wá bẹ̀rẹ̀ tí ọjọ́ bẹ́ẹ̀ yìí tó ṣe é bá mi

ọkọ tí lè tó àpàdà wá fún ìgbò mi yẹn ní kúkú ni pé àìríwọ àjùmọ̀ èèwọ̀ bá kò ní jùmọ̀ ìdí àbọ̀ kékeré lálẹ́ ìbílẹ̀ bẹ́ẹ̀ ni àti ìyẹn tó lọ yẹ àdókòwò yẹ káàkiri oríṣiríṣi àwọn ìwà yà tó wá kálẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kò ní wà jùmọ̀ kọ́lẹ́ kí ìmúra tó di ara púpọ̀ tó ń ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ́ òbí lẹ́nu àwòrán yìí wọ́n tún wájú mọ́ wọ́n tún wájú mọ́ àbáyé ẹ̀sẹ̀ ni o òkò tó ara rà lórí kí ìjà inú bọ́jà kò já àbùkù ṣẹlẹ̀ àti pé ọgbọ́dọ̀ sí kó sì gbọ́dọ̀ bẹ̀ rárá kó sì gbọ́dọ̀ bu ọ̀tọ́ ara ṣùgbọ́n wọn á wù ọ̀tọ́ báyìí irú dáàmù àti abúlé abáláwò lọ yẹn kí ìṣẹ̀ ní ọlọ́run alàbẹ́ ẹ̀sẹ̀ sì ni o ṣùgbọ́n ẹ̀sẹ̀ tó yìí kọ́lọ̀ kó pàṣẹ wa bá a kà wá wọlé وإتقان الله الجاهلية. الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله فإن أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل صوموا في اليوم التاسع والعاشر من هذا اليوم في هذا اليوم أي من هذا الشهر المبارك واعلم أن خير الكلام كلام الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو الله عليه عني أقوى الشاهد بفاصلة ولد محمد صلى الله عليه وسلم وبارك له وأخذته في أحد الدين أما رجل أما بدل إيه قالوا دليلا نبي جواب لا تلو دالا لو في أجوا سيدي ìyẹn ló wọ́n lòdòdò àrùjọ nípa súnmọ́ àlàdé ń bá bọ̀ wá àwọn ìdájọ́ ìdúgbò ọ̀nà ọjọ́ súnmọ́ ó sọ àti kókó pàtàkì ìdí ọ̀bá yẹn wa ká súnmọ́ àwọn olùmọ̀ ká sì máa béèrè oríkèsí ọlọ́run àìdákẹ́ lórí ẹ̀rọ bá a ti máa sọ fún ọ̀rọ̀ ajé wa kó jẹ́ tọ̀rọ̀ bísíǹsì wa fún alórí àdísù lórí ẹ̀dá àrò bẹ́ẹ̀ ó ti yẹ ká máa sọ̀rọ̀ ẹ̀sìn yẹn kí n ta pẹ̀lú àti láì nígbà yìí pẹ̀lú àwọn yòókù àdébáyé o àyàbá láti ń dogo ta pẹ̀lú àti láì tí wọ́n bá fẹ́ẹ́ ti fẹ́ẹ́ ti kó alómi lọ wọ́n wá pé ẹ má fẹ́ẹ́ ti wọ́n bẹ́ẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́ yóò ọ̀rọ̀ ẹ̀sìn yóò tí wọ́n bá ń sìn ọ́ ọ̀rọ̀ ẹ̀sìn yìí tó ń lọ pẹ̀lú wáṣẹ láyé yìí. kí wọ́n wọ ọdún ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó lè yá ẹ má gbé tí wọ́n bí yóò àtòrú tó mọ́ lọ́rọ̀ ẹ̀sìn àwọn tó wọ́n lé yóò. ó sọ fún ọmọ ẹgbẹ́ olórí fún wájú ọlọ́run yìí ọ̀yà ẹ̀sìn kúrò níbẹ̀ yẹn. bákan ẹ̀ pé a lè pé oṣù màkàbọ̀ kí oṣù àkọ́kọ́ ní ọdún àkọ́kọ́ ìyẹn pé ọdún ìjọ tí àwọn afẹ́yìn tó ní ọjọ́ kẹrin ó sì wá ní òun ní ibi kéèkì bàbá mi kó mọ́tíà ni wọ́n sí ti ìlú fún ìsìláàmù lákòókẹ́. àwọn àdìgbé ọjọ́ kan àti lọ́jọ́ kẹrin yìí àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pé wọ́n sọ nípa oṣù màkàrọ̀ pé àwẹ̀ tó lọ́lá jù òun náà nípa máa gbà ní oṣù yìí. ẹ wà á lè gbogbo ọjọ́ kẹwàá rẹ̀ òun ẹni jọ méje ìjọ ọ̀nà kan yìí ọjọ́ méje yẹn àníbi sọ̀rọ̀ mọ́ àwọn àlẹ́sílà nígbà tó dé ìmọ̀ sílẹ̀ ó bá àwọn ìyẹ̀wù ní àwọn jù wọ́n bẹ̀rẹ̀ dídé ìdí ọjọ́ yẹn oṣù márùn ẹlòmíì máa gbé àà ah, ah, táwọn ìyẹ̀wù ti mọ sí jẹ́ oṣù márùn ni tèmi jánárì fẹ́fúrárì ni wọ́n mọ rárá o nígbà tẹ́sí dààmú ọlọ́wọ́ ní jánárì àti fẹ́fúrárì dé o ilé ìmọ̀ ní ìpè jánárì fẹ́fúrárì ẹ̀rí tó oṣù kan káàkiri bóyá kàlẹ́ńdà wọ́n ń tà nínú ìgbàgbọ́ wọn ni pé ap after death of Jesus Christ ṣe lẹ́yìn ìgbà tí Jésù kú pẹ̀lú ìgbàgbọ́ wọn báwo ló ti gbàgbọ́ ń parí. bẹ́ẹ̀ sì ni àwọn Júù àwọn ti wá ayé ìfọ́ Jesus Christ tó wá ọmọ lẹ́yìn àlejò wa mú ká ní àwọn Júù. ìdí ìfẹ́ láàárín àlejò wọn bá tẹ̀lé ìgbà ìjọ òkè lọ́dún ni ọgbọ́n ọdún ni tí èrò ọ̀fẹ́ àti ẹ̀dínlẹ́sì ọ̀lẹ́sì fi ara wọn látara lè ṣe oṣù táwọn ń gbàgbà aaron gbọ́kàwé táàbí gbàgbà ọ̀dọ́n ó yẹlẹ́ àwọn tún náà máa ń gbà àbẹ̀rẹ̀ jẹ́sẹ̀ òkú àwọn lọ́wọ́. àti wọn bá wọn nínú ìmọ̀ tí wọn náà yìí lè jẹun wọn máa ń gbàgbà ní ọjọ́ kẹwàá èyí tó máa tètè sí ọjọ́ méjì lónìí. àti wọn ti lè fi gbàgbà wọn ní kò sí tó ẹ̀yẹ lọ́wọ́ ọba náà àbẹ́bí wa mú gbá àlùsẹ̀lẹ̀m àtàwọn ọjọ́ rẹ̀ àwọn ìfẹ́rẹ̀ wọ́n ní àwọn lọ́wọ́ fìlà áwọ̀ sí ìdí àjẹsẹ̀ áwọ̀. àwọn àmọ́ ń gbàwẹ̀ ní ọjọ́ yẹn láti fi dúpẹ́ fọlọ́ àníbi yìí èyí tẹnu wọlé ọjọ́ àníbi wọn ká jù yìí lọ àníbi wọn á ṣẹlẹ̀ pé gbogbo ẹni ọba jí lónìí tí ń gbá rẹ̀ kọ́ máa gbà rẹ̀ sí ẹni tí ọba gbá rẹ̀ lónìí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbà rẹ̀ báyìí ni àníbi wọn wá ṣẹlẹ̀ láì jẹ àwọn yẹn tí wọ́n máa máa bẹ̀rẹ̀ sí ojú ọ̀kẹ́ wa nínú àwọn olùdíjẹ́rin lónìí. ìgbà tó wọ́n sọ fún àníbi bí àwọn ìdíje máa ń di ọjọ́ ìtumọ̀ ń bàbá rẹ̀ wọ́n ti ìdíjẹ́ àdébí wa ni ẹ̀yìn bá kí ìsìn àkọ́ rẹ̀ bí kì bá ti bẹ̀rẹ̀ ayé ti ọdún tí mọ̀ wá kí ìgbà ọdún kẹ̀kẹ́ tó tèmi láti fi ya pa àwọn kárí o àwọn ìwọ̀n ti ta kò ní jù òun. èyí ló kọ́ ni pé òṣìṣẹ́ lẹ́gbà yóò gba àlùyé àdúgbò wa yóò àlàbọ̀bá yóò fi gba ọjọ́ àlàyé. ẹni tó tọ́ àlàbà tó lè ta fún àyẹ̀ òun làwọn àti káyókáyó. ó lè fi ìṣẹ̀lẹ̀ ọlọ́run àwọn ọ̀kan àwọn rò pé ọjọ́ ìsinmi báwọn wọ́n ti fi tó yẹ àwọn pa ọ̀tá àwọn táwọn lọ bá wọn wọn máa ń òun kẹta kò bẹ́ẹ̀ ọmọ mọ̀lẹ́dọ̀ àmàkàmà ọ̀wọ́ àwọn ọ̀rẹ́sẹ̀rẹ̀ àwọn wọn wò pé ọjọ́ àrùn dídọ́ yẹn àwọn òkè ẹja máa yọ ẹja máa dúró àwọn oníyẹn wá mọ́tò àrùn dídọ́ yẹn wọ́n mọ́tò kárakára yẹn gbogbo àrùn táwọn yẹn lórí àwọn òkè lọ́wọ́ òkè tọ̀nà tó yẹ oríkọ́lẹ́ làwọn ẹ̀ ń fa àwọn wo kọ́tọ́ àbújọ́lọ́jọ́ yẹn wá jẹ́ àwọn máa wá sí àwọn tọ́lẹ̀ wọ́n máa lu àwọn wọ́n máa gbára wọn àwọn làwọn sí ẹni tó kùn kẹlẹ wá kó papọ̀ láwùjọ rẹ̀ wọ́n yẹ kábàbáyọ àwọn tó máa lu àwọn bẹ àwọn tó máa gbára wọn àwọn tó máa tẹ́lẹ̀ wọ́n kò tẹ́lẹ̀ lálẹ́ ìlú ìjà ló rẹ̀ bí wọ́n tẹ́lẹ̀ pé ká ti dé sílẹ̀ sí àbá àdébí sílẹ̀ ìgbẹ́ tó bá dé sàlẹ̀ ìlú ìjọ ẹgbẹ́ láàrin òun wà lẹ́yìn tó pẹ̀lú láàrin ìjẹ́nà ìjọ́ rẹ̀ náà wíwáwò. Ó wà ní bá ń tu táyà oríṣi àwọn ọ̀gá lára àbàjẹ́ kò sí mọ́ ẹ̀sìn ọlọ́run bá wò. Kò sí mọ́ ẹ̀sìn àdìgbò wá pé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀pẹ̀tẹ̀ ìrọ̀lẹ́ àdìgbò bẹ̀tẹ̀ mẹ́rin. Àdúgbò kò gbé ọ̀gá máa ń ṣe ìgbàgbọ́ kíkẹ́ dàbí ìsinmi. Ìpàdé ká máa ń lò látara bẹ́ẹ̀ òun pé àkọ́kọ́ àtàkùn àwọn ọ̀kẹ́rin. Kọ́ wá lọ́wọ́ àtàwọn àtìjẹ̀dó ká máa fún ẹlẹ́nu ká máa wà lé yẹn tó bá ti lọ yóò tó ọdún èdè o o kọ́ wá sí ọlọ́run ọba ni rárá o àwọn olùdó máa ń wáyé àá ń pè lálẹ́ àlẹ́ sí o rárá o tó bá kò bá dà bọ̀ wọ̀ fúnra rẹ lè ìdúró gbogbo bẹ́ẹ̀ tó bá dà bọ̀ wọ̀ létí o fúnra rẹ tẹ́lẹ̀ létí o wọ́n kò fi lára kẹfẹ́ torí ẹ̀ báwo ló lóòrò yìí tàbí tó bá létí o lóòrò sóòrò yìí ẹ̀ lè fa bá kí á gbọ́ ṣé ìdúrà olókè tó bá àtẹ yìí o àwọn oṣù tí wọ́n ti wọ́n padà tó tí mo lè mọ̀ láwùjọ ni kò ń darẹ̀ ìjọ ọlọ́run ọba àlejò ọlá tó látara bẹ́ẹ̀ ni pé àbùkátà rẹ̀ káwá tó bọ́yá àti káríkárí tó bá ti bá rí abá aládẹ́ni tó àìfẹ́ ìfẹ́ láti bá láwùjọ ilé ta abá láwùjọ tí wọ́n dé kọ́ àárẹ̀ kọ́ ní àwọn ọba yìí láti bẹ́ẹ̀ lọ àti ìdí mọ́tà bẹ́ẹ̀ sì yẹn ti dé kìí ṣe pé kí mọ̀tìmọ̀ gbogbo ló dé. àwọn ọmọ apá yẹn wọ́n fún yẹn bíbí nínú nígbà tí orin ti sọ̀rọ̀ lò lọ́dọ̀ wọn ìwọ̀nba tó ti sọ̀rọ̀ wọn tàbí kì í wọ́n lò ó ti buhari abẹ́lé ọkọ̀ tó wà lọ nípa àdé wọn ò wọn ò ìṣiṣẹ́ lọ́wọ́ bá lọ́wọ́ wọn. torí kí inú ọ̀rọ̀ fi hàn torí bẹ́ẹ̀ yìí. ṣùgbọ́n nígbà tí wọ́n ti ń tẹ̀síwájú yẹn agbọ́dọ̀ máa ti kiri agbọ́dọ̀ ló ta bá kọ́ agbọ́dọ̀ ló ta bá kọ́ ọlọ́run máa lè dá bọ́ sáà lọ wa ọlọ́run kò dúró sí wa ọlọ́run ọlọ́run ọlọ́run ìdáhùn tó dáa jù ìlànà nígbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílá wọn ni wọ́n lọ lẹ́sìn tó máa ń tẹ̀lé bí abíyá yìí kò bá àmì ó bá àmì yìí ìrìnà nígbà yẹn ọlọ́run àti ìyàtúndé wọn Kalau masih láti máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ti àti láyé wà ní agbára ọlọ́run náà lójú rẹ̀ bẹ́ẹ̀ ni a tó bẹ lọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá gbogbo mùsùlùmí pátá ọlọ́run tó ti wá ọlọ́run orang ti wá ọlọ́run tó ti àánú wa omi ó tẹ̀lé ọ̀rọ̀ wọ́tọ̀ ọlọ́run wa ọlọ́run àánú wa o kalau tí lọ́kùn ló ti wọ́n bá lówó a túbà náà láì sí yóò ṣe ọlọ́run àti òṣèlú àti yóò ni wọ́n máa fún bí

jágbẹ́ ìtọ́jú orílẹ̀-èdè nígbà tó ara ní ìṣe wọn pariwo yá owó wọn ni wọn bàjẹ́ o ọgbẹ́ ìṣẹ̀lú ẹ̀kẹ́rẹ́ kọ́mọ́lẹ́ tó ọ̀gá báyìí tó wọn lọ́wọ́ bàjẹ́ àti ṣé ewu ọlọ́run ọjà ọlọ́run ọjà ọlọ́run ọjà ọlọ́run ọjà ń bàtà láàrin ní tọ́lá báyìí èyí tó tọ́lá ẹ̀ka àti lọ́dọ̀ sí wọn ṣé kí wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ dákẹ́ ìyá lọ́dọ̀ sí wọn kí bá sì yẹn lẹ́fẹ̀ẹ́ náírà ó pọ̀ sí tó tó tọ́lá ẹ̀ka àti lọ́dọ̀ sí wọn kí bá sì yẹn lẹ́fẹ̀ẹ́ náírà yìí owó ọmọ ló ti kí ni owó ọmọ bàjẹ́. ẹ wò ká ìtura ti ha lọ́nu rẹ̀ jẹun bí ẹni fọmọ ní one thousand naira péré máa ra péré àti wà wá. wọ́n kò kéré ó jẹun jẹun àlẹ́ yìí adọ́dún ní two five. ó sì lè ṣe ní ìyẹn o kò tẹ́ tó wá ní kò máa yọ lọ́nà. ẹni tó lè tọ́ lọ́nà kan náà ló lágbọ́dọ̀ ọlọ́run àlejò ọlá ọmọ tó yọ kálukú ọmọ tó yọ kálukú lọ́wọ́ máa fẹ́ lọ́wọ́ tó yọ ọ̀run rẹ̀ tọ́nà ló sọ sí wa. Òkè báyìí tó ọ̀ka yọ máa pariwo òmìnira tó àwọn ẹni lọ́rùn ti bọ́wọ́ nira mú. Ọlọ́run àti wọ̀nira bẹ́ẹ̀ kọ̀ ká wa. Ọlọ́run àti wọ̀nira bẹ́ẹ̀ kọ̀ ká wa. Wọlé agbára rẹ̀ wọlé ọgbọ rẹ̀. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر علينا كفر وكفنا قرارنا وانصرنا لقوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرج علينا الكبرى وكفت أقدامنا وانصرنا للضر الكافرين وصلى الله وسلم على سيدنا محمد وعلى وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك